ṣé lóòótọ́ ni àwọn obìnrin kan máa ń fa ìfàsẹ́yìn fún ènìyàn nípasẹ̀ ìbálòpọ̀ dáadáa wọ́n béèrè ìbéèrè pé ṣé lóòótọ́ ni obìnrin àwọn obìnrin mìíràn máa ń fa ìfàsẹ́yìn fún èèyàn nípa ìbálòpọ̀ bẹ́ẹ̀ ni gidi ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tí spiriti wọn tó high tó ga ju tí ọkùnrin lọ tó jẹ́ pé ọba ni wọ́n láyé ara wọn ìwọ dẹ̀ jẹ́ ìjòyè láyé tiẹ̀ ó wá ń gun orí ọba ọba yẹn ni ó máa lo àsìkí ẹnìyẹn ọba yẹn gan lè má ti lówó ó lè má lówó lójú ayé o ọkùnrin tó ń gun àyà ẹ̀yẹn sì lè lówó jùlọ o ṣùgbọ́n tó bá ti ń gun àyà ẹ̀ ó máa máa lọlẹ̀ ìkíní nìyẹn ìkejì àwọn obìnrin mìíràn ti fi ara kó àṣà nípa ìbálòpọ̀ lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n ti lò wọ́n ẹlẹ́dàá gbogbo ẹni tó bá ti ń bá wọn lò pọ̀ gbogbo ẹlẹ́dàá àwọn yẹn ni yóò lọ máa ṣiṣẹ́ fún ẹnì kejì láwọn tí wọ́n ń ṣiṣẹ́ aburú. so bó ṣe jẹ́ nìyẹn tí wọ́n máa lo àsìkí onítọ̀hún ẹlẹ́ẹ̀kẹta ọkọ̀ ọ̀run tá à ń sọ̀rọ̀ nípa èyí ó máa ń jẹ́ kí ìfàsẹ́yìn bá ẹni tó bá ń bá ìyàwó ẹ̀ lò pọ̀ nígbà mìíràn so ọ̀nà tí obìnrin fi máa ń ṣe àkóbá fún ọkùnrin nípasẹ̀ ìbálòpọ̀ pọ̀ then àwọn mìíràn wà tó jẹ́ pé àmì ti wà lára wọn látòdì ọ̀run eh, kò sí kò sí bá a ṣe ní tọ́ka sí náà àwọn Yorùbá wọ́n sọ nǹkan kan wípé ẹni tó bá dojú ẹsẹ̀ délẹ̀ ẹni tó bá ń fẹ́ rú ẹni bẹ́ẹ̀ nǹkan ẹ̀ ṣeé ṣe kó máa lọ ọlẹ̀ ṣùgbọ́n ó ní solution is either kó o lọ tẹ̀fá àbí kí obìnrin yẹn lọ fẹ́ babaláwo kì í ṣe babaláwo náà ló yẹ kó máa gbé nǹkan burúkú sórí o ṣùgbọ́n pẹ̀lú tó bá ń ṣe torí pé òun lè máa ṣe tutù lóòrèkóòrè ó ṣeé ṣe kílẹ̀ ayé ẹ̀yẹ yí padà ẹlẹ́ẹ̀kejì ni pé obìnrin tá a bá ti rí i pé irú àpẹ bẹ́ẹ̀ wà lára ẹ̀ èèyàn ní láti fẹ́ yàwó le àṣà ní sọ pé torí pé àpẹ wà lára ẹ̀ èèyàn kò ní lọ́kọ èèyàn ní láti fẹ́yàwó le tóbìnrin bá rí i pé òun nírú àpẹ bẹ́ẹ̀ lára ó ní láti fẹ́yàwó fọ́kọ ẹ̀ ìdí táwọn obìnrin kan ṣe ń fẹ́yàwó fọ́kọ wọn láyé àtijọ́ nìyẹn torí pé wọ́n mọ̀ pé wọ́n ń lámì burúkú yẹn lára hmm. tí ọjọ́ tá a bá sọ̀rọ̀ nípa àmì tó wà lára èèyàn tí ò yẹ kí èèyàn fi fẹ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ni ò ní lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní níyàwó ẹ tó ti rámì yẹn gan ó ti mọ̀ pé òun ti <laughs> òun ti pàdé ẹni ibi ṣùgbọ́n ṣèbọ́ lọ́hùn náà ló dáa so solution tó wà ń bẹ̀ ni wípé ó gbọ́dọ̀ fẹ́ ìyàwó míì le so ẹlẹ́dàá ìyàwó kejì yẹn yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún yóò máa support obìnrin kejì yẹn láti ran ọkọ wọn lọ́wọ́